إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يذلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم عليه وعلى آله وصحابته الأجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run alhamdulillah a tọrọ ìkẹ́ ọlọ́run àánú rẹ̀ orí ajẹ́jẹ́ta rẹ̀ kó lọ máa bá òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam pẹ̀lú ògùn ọlọ́run a máa tẹ̀síwájú níbi tí a bá tafsiru wa dé lánàá suratu Hud aya one ten ibẹ̀ náà ni a ti máa tẹ̀síwájú. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا موسى الكتاب فاختلف فيه ولولا كلمة سبقت من ربك لقضي بينهم وإنهم لفي شك منه مريب أدراتتما القرآن بلورق لهم الرحمن أناني الرحيم ọlọ́run ọba ó ń nípa al-umam al-mukadiba àwọn ìjọ tààrà wọn ànábì ọlọ́run ọba sí àwọn òjíṣẹ́ ọlọ́run tí wọ́n kọ̀ tí wọ́n tọ́lọ́ ń sì bínú sí wọn tó pa wọ́n rẹ́ ọlọ́run ọba sọ̀rọ̀ nípa ànábì Musa alayhi salatu wassalam òun àti Fir'aun ọlọ́run sọ bọ́rọ̀ náà ṣe bẹ̀rẹ̀ ó sọ bí tí ọ̀rọ̀ fìràhùn tó padà kángun sí nígbà tó kọtọ lọ́hún ọlọ́run wá ń tẹ̀ síwájú ọlọ́run ni wọ́n lákọ̀ọ́dẹ̀ àtẹ́yìnà Musa al-kitaba fakhtulifa fi wọ́n lákọ̀ọ́dẹ̀ àtẹ́yìnà Musa al-kitaba fakhtulifa fi ọlọ́run ọba ó ní àwọlá fún anabi musa afunitira tira wo lọ́lọ́run ọba fún musa oná ní àtàwọ́rọ́ fún anabi musa ní tira yìí tírà yìí sì ní òun tó ń kún ìbásọ̀rọ̀ látọ̀dọ̀ ọlọ́run lọ́lọ́run ọba tó ń bá musa sọ̀rọ̀ ó bá sọ̀rọ̀ ó tún fún ní tírà. وكلم الله موسى تكليما وكلم الله موسى تكليما ọlọ́run ọba bá Musa sọ̀rọ̀ Musa ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú àwọn ìtọ́lọ ń ṣe fún ànábì Musa ni ó tún wá fún ní tírà èyí tí a mọ̀ sí àtàwọ́rá ìgbà tí ọlọ́run ọba fún Musa ní tírà fọ́kùtùlìfà fi. fọ́kùtùlìfà fi. àwọn ọmọ ẹ̀yìn ànábì Musa wọ́n yapa ẹnu lórí tírà tọ́lọ́run fún Musa ó ń bẹ nínú wọn tí wọ́n gbàgbọ́ ó sì ń bẹ nínú wọn tí wọ́n kọ iṣẹ́ tọ́lọ́run ọba fi rán Musa sí wọn nínú àwọn tí ó yẹ kí wọ́n kọ. ọ̀rọ̀ sànàbí wọn lẹ́nu ọ̀kan ní àwọn ìjọ ànábì Musa kò tí ẹ̀yẹ kárẹ́ nìkan tí ò ní gbà torí pé yàá ti jẹ wọn lọ́dọ̀ Fìràhùn fún àìmọye ọdún ọlọ́run wá gbé Musa dìde ó là wọ́n lọ́wọ́ Fìràhùn wọ́n rí iṣẹ́ ìyanu látara Musa wọ́n tún la omi kọjá. gbogbo èyí ó sojú wọn wọ́n rí kò sí ẹ̀ka tiẹ̀ kọ ọ̀rọ̀ sanabi musalem ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọmọnìyàn ìtọ́mọnìyàn bá ń jẹ lọ́wọ́ ló mọ̀ bó bá ti jẹ tán ó gbàgbé ẹ̀ ọlọ́run ọba sọ pé innal insana lakanuud innal insana lakanuud ọlọ́run mi ọmọ nìyẹn tẹ́ rí yẹn lakanuud ìtọ́njẹ lọ́wọ́ náà mà ọmọ nìyẹn ó sọ pé ọlọ́run ò sóore fóun rí yóò gbàgbé ńtọ́lọ ń ṣe fún àwọn ìjọ anábì Musa alayhi salatu wassalam ṣerú wọn ló yẹ kó kọ̀ sí Musa wọ́n fojú ànábì Musa rí tó pẹ́ débi wípé ìgbà tí ànábì Musa aleyhisalatu wasalam tó fẹ́ lọ gba òfin ànábì Musa wá sọ fún ọmọ ẹ̀yẹ́ tí jẹ́ Harun ọmọ ìyá kan ní nínú ọlá tọ́lọ́wọ́n bá ṣe fún Musa ó ṣe ànábì Musa ó ṣe ní ànábì ọlọ́run àtòjíṣẹ́ ọlọ́run ti tún ṣe Harun ọmọ ìyá kan náà ọlọ́run sòun náà lánàbì ó tún ṣe lóṣìṣẹ́ nítorí èèyàn bá ti ń fẹ́ ní kó tọrọ lọ́dọ̀ ọlọ́run iná èébí náà kò sí ìtọ́kọ̀ lóhùn pẹ̀lú yìí tí wọ́n bá ti fẹ́ kí náà tiẹ̀ ó bí náà tọrọ ẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọmọ ìyá kan náà àwọn méjèèjì lè jẹ́ ànábì Musa aleyhi salatu wa salam ó bẹ lọ́hún pẹ̀rẹ̀ ọlọ́run ọba bó bá ṣe mí ló ń jíṣẹ́ tó ń rán mi sí fèrè áhùn bá mi ṣe ọmọ ìyá mi náà bá ṣo náà ló jíṣẹ́ àtẹ́tẹ́yìn bá ń tọrọ rẹ lọ́dọ̀ ọlọ́run tó bá tún ń tọrọ rú ẹ̀ fọmọ ìyá rẹ náà ikọ̀ ò ní jìkà lọ́wọ́ kò nídìí ó ṣe kéta ìkan òdì kan lọ́wọ́ ọlọ́run ó máa sọ orí fẹ́ gbẹ̀mú èèyàn jù bẹ́ẹ̀ lọ lẹ́ẹ̀kan náà tí kò sì ti kàn lọ́wọ́ anábì musa ló ń bẹ lọ pé qala rabbi shrah li sadri. qala rabbi shrah li sadri. ó bẹ ọlọ́run ọba kéré ọlọ́run bá mi igbá àyà mi jẹ́ kó sí payá fúnṣẹ́ tó fẹ́ rán mi. wọ̀nyá sírè ní àmúrí. jẹ́ ká láàmà rí mi jẹ́ kó já sírọ̀ lérí iṣẹ́ tó gbé lé mi lọ́wọ́. ọmọ lóló kó dáadáa mi lè sàní. mo máa ń kó lòlò tí mo bá ń sọ̀rọ̀ ilé ọlọ́run ọba kókó èyí tí ń bẹ lórí ahọ́n mi bá mi tú sílẹ̀. yá fún kọ̀ọ̀hún kọ́ọ̀hún ni. káwọn tí mò ń bá sọ̀rọ̀. kún le lè gbọ́ mi yé. Ìjàlí wá sí rọ́mì ṣe wá ṣe mí lójìṣẹ́ mo wá ń tọrọ lọ́dọ̀ rẹ. Bá mi wá amúgbálẹ́gbẹ̀ẹ́ kan tó náà ó máa jójìṣẹ́ ọlọ́run. Mi ní àlí kọ́mọ̀jára àṣà kó jára nulẹ̀. Kó jẹ́ ẹbí mi. òun ni mò ń fẹ́. Haruna fi. kí n kúnlẹ̀ amálẹ̀ Haruna òun ni mo fẹ́ bá mi ṣe ní amúgbálẹ́gbẹ̀ẹ́ bó o ṣe ṣèmi náà ló jíṣẹ́ bá mi sòun náà ló ti ṣe ọlọ́run. òṣèlú dídè àzírí. ibẹ̀ yẹn ni ànábì Mùsá ti bẹ lọ́hún fọmọ yẹ ọlọ́run ọba ṣe dáadáa fún ọ ọfẹ́ kó jẹ́wọ́ nìkan nínú ẹbí wàhálà rẹ̀ pọ̀. bẹ́ẹ̀ ń bá fún ọ lówó bẹ́ẹ̀ lọ ń kọ́ sàbúrò rẹ àwọn ẹ̀gbọ́n rẹ kó sí wọn náà lọ́lọ́rọ̀ bẹ́ẹ̀ bá fún ọ ní mímọ̀ méjì ó jẹ́ níwọ̀n nìkan làáfà nínú ẹbí wàhálà rẹ pọ̀ anabi musa ó bẹ́ẹ̀ lọ pé ó ṣe mí haruna haruna ọmọ àyà mi yìí náà bá so náà lójijì àwọn aráàta ni wọ́n já àǹfààní ẹ̀ gbogbo àwọn tí wọ́n jára lé wọ́n máa wó lọ́ọ̀kan ni yóò nìkan máa pa wọn ìgbà wo lò níkú anabi musa onírìn ọlọ́run ọba wàjẹ́ alì ìwádìí ìrànmí àhálí wàjẹ́ alì ìwádìí ìrànmí àhálí bọ́lá ń bá sàánú ẹni kọ́lọ̀ ń kókó àwọn èèyàn dáadáa tiwa nínú àmì kọ́lọ̀ ń sàánú èèyàn ó náà ní kọ́lọ̀ wọn kó àwọn èèyàn rẹ̀ sí yàn nínú àwọn tí wọ́n jọ bí ni oore tó ga ni àkọ́ọ̀kà àkọ́ọ̀kà. Àkọ́ọ̀kà àkọ́ọ̀kà ìnàmọ́lá àkọ́ọ̀láhù kàtàìní ìlàlá ìjábìgọ́ ìrìsìláhìn. Àkọ́ọ̀kà àkọ́ọ̀kà. إن من لا أخا له أخاك أخاك إن من لا أخا له كسعى إلى الهيجة بغير سلاح كسعى إلى الهيجة بغير سلاح فلما تعنويا tó wá kó àwọn ọmọ èèyàn àwọn tí wọ́n jọ bí ní papọ̀ tọ́lọ̀ wá ṣe wọ́n ní olólùfẹ́ rẹ tọ́lọ̀ wọn bá ṣe wọ́n láwọn tí wọ́n dunnú sí dáadáa tọ́lọ̀ wọn bá ṣe fún ọ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run torí pé àwọn tí wọ́n jọ bí yín àwọn tẹ ẹjọ jẹ́ ẹ̀jẹ̀ kan náà ọlọ́run ò gbúdọ̀ ṣe wọ́n lọ́tẹ̀ èèyàn ọ̀nà méjì lèyìn ó fi gbà sọnù àkọ́kọ́ bó bá dára dé wọn wọn ó jàǹbá rẹ púpọ̀ torí pé wọ́n mọ kọ̀kọ̀ rẹ wọ́n máa ṣeré ẹ̀ sábà ti jẹ́ níbi bó bá sì ta kéde sí wọn látara ìjà tí ń bẹ lọ́wọ́ wọn ayé ò máa sọ wípé kí ni ìwúlò rẹ̀ níta àwọn tí wọ́n jọ bí wọn bẹ wọn ò ṣàǹfààní látọ̀rẹ́ ṣùgbọ́n tọ́lọ̀ bá fẹ́ ṣàánú èèyàn àwọn tọ́lọ̀ bá kó tì ní nínú bíbí àwọn tọ́lọ̀ bá wá kó tì ní nínú ẹbí wọn á dá àwọn tí wọ́n kó ọwọ́ tìyàn tí wọ́n nífẹ̀ẹ́ ni أخوك أخوك أخوك أخوك إنما لا أخا له àfààní nínú ọ̀rọ̀ tiẹ̀ bó ti ẹ̀ jẹ́ pé bóun ṣe wò lù èèyàn lè dá nìkan wà kọ́lọ́hún sì kù lọ́wọ́ ó ní àwọn ọmọ ìyá rẹ̀ dọ̀wọ́ ẹ àwọn ẹbí rẹ̀ wọ́n dọ̀wọ́ ẹ mọ́ta ẹbí dànù torí pé gbogbo ẹni tó bá rí rẹ̀ lónìí nìkan tó wọ̀ tún tó wò sí tí ò ráwọn èèyàn ẹ̀jẹ̀ rẹ̀ gangan lẹ́gbẹ̀ẹ́. kàtà ilẹ̀ lẹ́ha ẹja bìbọ́ èrì síláhìn. àpèjúwe ẹ̀dà gẹ́gẹ́ tó fẹ́ múra tó ń lo ojú ogun tí ò mú nǹkan tí ó fi jà lọ́wọ́ anábì Musa aleyhi salatu wa salam ẹlòmíà máa sọ pé gbogbo bí ò fẹ́ràn òun ṣé wọ́n náà dà ẹbí ò fẹ́ràn rẹ̀ ẹbí ò fẹ́ràn rẹ̀ wọ́n pa ọ́ jì ṣé wọ́n náà dà sẹ́bí ẹni tó bá ní lọ́wọ́ jù nínú ẹbí ń lọ yẹ kó tutù jù ẹni tí wọn bá ń sọ wípé ẹjọ́ ó dé nínú ẹbí tí ò bá dé àní sọ̀rọ̀ òun ló yẹ kó tẹrí bá jù torí pé kì í ṣe gbogbo àwọn tí wọ́n ní kó déhùn náà ló tẹ́ lọ́rùn wọ́n gbà fọlọ́ ni ìgbà tí wọn náà wá dé ọwọ́ ní kò lè mọ́ rí bẹ́ẹ̀ bí n bá dé ẹ̀ lè ṣe kankan ah, ah. ìwọ náà tún máa pa rúbẹ́rúbẹ́ ah, ẹ bá ti máa yanjú ẹ lọ gbogbo ẹ dá sọ sí èmi náà fara mọ́ ẹni tí ó gbà fọlọ́ yẹn inú rẹ̀ ló wà dùn nítorí ó ń gòkè gbéraga ṣùgbọ́n lómi yóò ní wo fẹ́ràn òun kó ní ó ṣe fẹ́ràn rẹ àwọn tó yẹ pé bí wọ́n ti lajú lẹ̀rẹ̀ tí wọ́n bí ọ ọlọ́run wá gbé ọ̀gá jù wọ́n lọ kò tún wá tún ṣe fàárì lé wọn lérí ìbànújẹ́ di méjì nù wọn ò lè fẹ́ràn rẹ gbogbo ẹnikẹ́ni tọ́lọ́ ń bá ṣàánú ẹ̀ tọ́lọ́ ń bá fà á yọ tó fọwọ́ rẹ̀ sókè ọlọ́run tún wá fi ìfẹ́ rẹ̀ fẹ́mi àwọn tí wọ́n jọ bí wọn yálà nínú àwọn ọba kan rẹ̀ àbínú àwọn tó ṣe wípé bàbá kan ìyá kan náà ló bí wọn tọ́lọ́ wá ṣe wọ́n lọ́rẹ̀ ara wọn àhóore tó ga ni àkọ́ọ̀kà àkọ́ọ̀kà. أخاك أخاك إن من لاغ له إن من لاغ له قطع إلى الأعجاب غير سلاح قطع إلى الأعجاب غير سلاح كفاع إلى الهجاب غير سلاح عن أبي موسى عليه الصلاة والسلام ìgbà tọ́lọ́run ọba ṣe é lójijì ọlọ́run ó wá ń bẹ lọ́run. ọjọ́ lè wá sí rọ̀mì àlì. onílé ọlọ́run ọba mi fún mi ní amúgbálẹ́gbẹ̀ẹ́ waziri bimana nasir olùrànlọ́wọ́ yẹ olùrànlọ́wọ́ fún mi nínú ẹ̀jẹ̀ mi. Haruna fi. Haruna lójọ́ màá yá mi yìí ni kò fi tì mí torí kò ti mọ àwọn tọ́lọ́run ọba rán un sí. Haruna ni mò ń fẹ́ kó ṣe lánàbí ọlọ́run kó ṣe lójíṣẹ́ ọlọ́run kájọ jíṣẹ́. Ìgbàdá nàbí Musa alayhi salatu wassalam tó wá fẹ́ lọ gba òfin lọ́dọ̀ ọlọ́run. Ìdí tó fi bẹ lọ́run Haruna nìyẹn. Ó ti kó àwọn ọmọ Israẹ̀l wọ́n ti là lọ́wọ́ Fir'aun. Ọlọ́run ti sọ wọ́n di umma ìran kan. Àmọ́ wọ́n gbúdọ̀ lófin àyè pọ̀ kófin ó mọ́ wà ṣe báyìí má ṣe báyìí ó gbúdọ̀ wà èyí tí ó wà látọ̀dọ̀ ọlọ́n torípa nẹ́bí ọlọ́n ti ń bẹ láàrin wọn ìyẹn ọlọ́run wá pé musa kébò ṣe ń kó wọn kiri yìí òfin gbúdọ̀ wà tí ò bá sófin oníkálukú ó máa ṣe tó wù ní ọlọ́run wá ní kí musa wá gba òfin musa ó sì fìgbà kan kó lọ́dọ̀ wọn yìí kò gbà kan kúrò lẹ́dọ̀ wọn ìgbà tó wá fẹ́ lọ gba òfin yìí Musa ò fi wọ́n lẹ̀ kò wá fẹ́ fi wọ́n lẹ̀ torí pé tó lórí bá ti wà tí ò bá ti só lórí kó wọ́n mọ̀ ṣe tó wù. ànábì Musa wá ní tí mo torí ẹ̀bẹ̀ lọ wípé kó ṣe Haruna ọmọ ìyá mi kó fi kún mi lọ́wọ́ lórí iṣẹ́ tó gbé lé mi lọ́wọ́. Wa wa'adana Musa thalathina laylatan wa atmamnaha bi'ashr. فتم ميقات ربه أربعين ليلة وقال موسى لأخيه هارون اخلفني في قومي Ànábì Mùsá wá ń sọ لأخيه fún ọmọ ìyá rẹ̀ اخلفني rólẹ́dẹ̀ ìkọ̀ omi. mójú táwọn èèyàn wa yìí àwọn ọmọ Israẹli tá à ń kó lọ yìí èmi fẹ́ lọ gba òfin tá a fi máa darí yín ìwọ ni mo yàn béèyàn ò bá ní sílé èèyàn á máa yan àrólé ẹni yìí ni ó máa kírun bẹ́ẹ̀ ká ti yàn ni wọ́n wọlé torí pé everybody's work is nobody's work gbogbo wa na lábàá ṣe oníkàlùkù náà mọ̀ ṣera àwọn síwájú wọn náà ṣe àáyàn nìkan ní ìwọ máa rólé ìwọ ṣe nǹkan báyìí nígbà tánàbí Musa bẹ́ẹ̀ yóò bá wá yẹn ẹni tí ó sojú èèyàn tí ó sẹ̀yìn èèyàn èèyàn èèyàn ọ̀tá ẹ̀ òyìn èèyàn èèyàn téèyàn sí. ọlọ́run ló mọ kọ̀kọ̀ a máa mọ́ra wa gbogbo ẹ̀kọ́ lè yàn án sọ ni a mọ́ra wa bọ́bà wá yẹn ẹni tí ó ń sojú tí ó sẹ́yìn rẹ má yẹn ẹni tí ó bọ̀ lẹ́yìn rẹ. anabi musa aleyhisalatu wasalam ó wá wo títí tí ó ní ìrẹ Haruna. òkúlùfù ní ìfikọ́ omi. wọ́n ní mo yàn. bá ń mójú táwọn èèyàn yìí kì í tó de torí mo mọ̀ wọ́n. wà á fúnlé. àmọ́ bí n bá wá yàn ọ́ náà mọ̀ sí ọ lálò. ó tún sọ wà níyà fún torí pé ẹlòmíì ń bẹ agbára máa gùn. yóò nífẹ̀ẹ́ ti gbọ́ báyìí o bí kìnnìkan ọba sílé kìnnìkan rólé o tèmi yàtọ̀ o lámarin òun lè máa ṣe oṣù pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú òun ẹ̀jẹ̀ yà á. anabi musa wa ìwọ Harun. wà á fúnlé. báwọn lò pẹ̀lú dáadáa wà á fúnlé gbogbo ohun tó bá fẹ́ bàjẹ́ tù ṣe kí n tó dé. wàlá tẹ̀sẹ̀dì àìsẹ̀dì lẹ́lmù sídi. bí bá wa lọ tán àwọn onímọ̀ràn kan wà máa bá ọ nínú àwọn mùnàfìkì. ولا تتبع سبيل المفسدين ولا تتبع سبيل المفسدين àwọn òbílẹ̀jẹ́ kan ń bẹ ẹjú wọn ò lè sọ lójú mi nígbà ń bá kúrò ń bẹ̀ ta ìwọ ni wọ́n wàá bá wọn a ti ń sọ fún kó ṣe báyìí láti ẹjọ́ ẹ̀ tí ó sì wọ́n sì ń tiẹ́ wọ́n dá sẹ́rú wọn nítorí wípé ẹni tí ọlọ́run gbéṣẹ́ lé lọ́wọ́ kóra yẹ̀bá tiẹ̀ kó tó dé wọ́n á rí pẹ́ẹ́nì tó fi rólé ojú tiẹ̀ tutù ìwọ̀n ni òyéye mọ́ gbogbo àwọn ìbàjẹ́ wọn á wá gbé wá gẹ́gẹ́ bí ìmọ̀ràn olówó gbà lọ́wọ́ wọn kẹ́ni tó gbéṣẹ́ lé lọ́wọ́ kó tó dé nǹkan ó bàjẹ́ wàlá tẹ́tẹ́ bí sẹ́bí làlùmọ́ ló fi jẹ́ pé bẹ́ẹ̀ yóò ní sílé ẹni tá a fẹ́ fi sàrólé èyí ó sì wà síyà nílọ ni mo ń lọ yìí ó bẹ̀rù ọlọ́ má fara ní àwọn èèyàn débi pé wọ́n ó fò á máa sọ pé àìsí lámọ́rílé oníṣẹ́ ògbé owó báyìí sọ̀rọ̀ àwọ̀ bẹ́ẹ̀ sì ni má gba ìmọ̀ràn kí mọ̀ràn torí bí ṣe kì í ṣe gbogbo ìmọ̀ràn náà ni ìmọ̀ràn tó dáa wàlá tẹ̀sẹ̀ bíi ṣẹ̀bí ilẹ̀ mùsùlùmí má tẹ̀lé ọ̀rọ̀ àwọn olùbìlẹ̀jẹ́ inú àwọn mùnáfìkì tó ń bẹ nínú àwọn ènìyàn. Walamma jaa Musa limiqatina. Ìbàdàn bí Musa tó débi ààyè tọ́lọ́wọ́n ọba ti ní kó wá gba òfin náà. Wa kallamahu rabbuhu. Ọlọ́run ọba rẹ̀ bá sọ̀rọ̀ gbogbo tí ó máa jófin tí ó fi darí ọmọ Ísírẹ́lì ọlọ́run bàbá Musa sọ ọ́. Qala rabbi arini anzuru ilayhi. Ànábì Musa wá nírẹ̀ ọlọ́wọ́ bá mi, mò ń bọ̀ ni lójoojúmọ́ èéṣe mo fẹ́ rí ọ. Àbẹ́rẹ́ mà, mò arìní àǹdòrò ilé yìí. fún mi láàyè kí n rí ọ ní fètèsè báyìí kí ọlọ́run ti ń bá mi sọ̀rọ̀ rèé. kọ́ọ̀lẹ̀ náà sọ̀rọ̀ ní. ọlọ́run rẹ̀ ń sáwọn èérí mi láyè. kọ́ọ̀lẹ̀ náà sọ̀rọ̀ ní. wọ́n èérí mi láyè torí pààrí nínú àlùjànnà. àkídà alùsùn náà nìyẹn.

bápàtà yẹn bá ti ó bá ti lè rórí dá. Fọ́sọ́ fàtàrọ́ ni. Rẹ̀ Musa àjẹ́pọ̀ rí mi nù. Fọ̀lẹ́mà tajalla rabbuhu lil jabal. Tàdédé ni ìmọ́lẹ̀ kankan làgbò sórí àpáta náà. Ja'alahu dakka. Àpáta ọ̀hún sì wú yékéyéké kòkù kankan bẹ̀ má. Ìmọ́lẹ̀ nìkan ni o. Ọlọ́run ẹ tàn mọ́lẹ̀ síbẹ̀ kí Musa olè ọlọ́run tó fẹ́ rí apáta ń sì rún yégéyégé wọ́kọ̀rọ̀ Musa sọ ìbọ́ lójú ẹsẹ̀ lànẹ́bí Musa wó lulẹ̀ ó sì dákú àwọn àfáà wọ́n ní odidi forty days ogójì ọjọ́ ni Musa fi dákú mẹ́ nígbà tó rí àpáta tó kú dànù bí èkó náà. Fọlọ́nà àfáàkọ̀. Nígbà tó tají. Bọ́ọ̀lá subhanaka. A onídí tó fún rẹ̀ ọlọ́run orí ọmọ. Túbẹ̀tù ilé yìí. Mo ti kọjá àyè mi ọlọ́run ọba foríjì mi mo tún bá. Bọ́ọ̀nà awwalul mu'minin. Ìṣe pé mi ọgbà ọgbọ́. Nígbà mi ìrí ọ mo gbà ọgbọ́. Mo tún gbà ọgbọ́ sí. Ọlọ́run mo tún bá ọ. lọ. Ìbọn bẹ́ẹ̀ rí mi ní. Mo wà pátá wọn anabi musa ìgbà tó wá padà tó gba òfin tán tó wá padà sọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ ó ti bá wọn tí wọ́n ń sin ògbédèǹgbè màálù. Àjọkọ̀dọ́kọ̀ ọmọ Mùsá mi ń bá ìdìrí. Àwọn ìjọ ànábì Mùsá nígbà tí Mùsá lọ tán ẹnu ànábì Haruna kò ká wọn. Wọ́n ní táwọn ń fẹ́ ìjì alànà ìlà ire arúnà ṣe bí ọ̀dọ̀ fìràwọ̀nà tá a wà tí bá lò sátán sí ń bẹ̀. bó wá ní ọlọ́run ti mú sójẹjẹ lọ nǹkan tá a tún fojú kan tá a ti ẹ̀gbà fọ́lọ́ ní ṣùgbọ́n ká máa fi rẹpísẹ́ǹtì ọlọ́ wọn lọ tí wọ́n kó kúrò lọ́dọ̀ firaun wọ́n bá dájọ́ wọ́n bá yọ wọ́n bá fi mọ ọmọ màálù kékeré àlẹ́ ẹ́jẹ̀l wọ́n wá mọ màálù yẹn bí wọ́n ṣe mọ màálù yẹn wọ́n wá fi nǹkan kan sára ẹ̀ débi pé màálù yẹn yóò máa mí yóò máa mí wọ́n wá bẹ̀rẹ̀ sí ní sin màálù yẹn wọ́n ní kí musa ó tó dé àtàbí nǹkan kan tá a máa ṣe. ọ̀tọ́kọ́dọ̀ kan musa mi ń bá dìhì ní nùhúlì yìí ìjẹ̀lá ń jẹ́ àwọn ìjọ musa yìí wọ́n wá lọ wá ògèdè màálù látara àwọn góòlù tí ń bẹ lọ́wọ́ wọn fi mọ́ láòkùwá tí ń mí tí ń sọ túpe túpe. ألم يروا أنه لا يكلمهم ولا يهديهم سبيلا táwọn ò mọ̀ pé màálù tí wọ́n gbé kalẹ̀ yẹn wọn ò lè bá sọ̀rọ̀ kó gbọ́ ó náà lè sọ̀rọ̀ kò sí wọn ò sì lè sára ẹ̀ mọ̀ náà. اتخذوه وكانوا ظالمين. نعم. ولما سكت في أيديهم ورأوا أنهم قد ضلوا Ìtafẹ́ lọ náà níbi tí Músá tó ti ń bá Árúnà wíjọ́. Ìlàmà rọjà Músa. Ìbàdàn bí Músa fẹ́ rí padà dé. Ìlàkọ́ omi rọ́dúbà náà ti bá. Ìbínú ni ànábì Músa fi pàdé wọn nígbà tó rí wọn wípé gbogbo wọn ti ń jọ́sìn fógédé ń gbé màálù. Kọ́lá bí Sàmá kọ́lá Bùtùmù ní Mímbàdí. Ànábì Músa ní káàtì ẹ̀ mọ́ láròlé gan-an tí ò sẹ́lẹ̀ gan-an. Gbogbo ẹ̀yin tí mo fẹ̀yìn lẹ̀ fún àṣìọ̀yìn. Fàájìrìtúmọ̀ àmùrọ̀ rọ́bì fún. Akíló ń ka yín lójú ìgbà wọn Ìbínú wà láti Musa tí wọ́n òfin sí, ànábì Musa ti lẹ̀ mọ́lẹ̀. Ọ̀kọ́dà bí rọ́ọ̀sì àkìrí ẹ̀dùn. Ìgbà tánàbì Musa lẹ̀ tó lẹ̀ mọ́lẹ̀ gbogbo ẹ̀fọ́ yẹn ó bá lọ bá ẹni tó fi ṣàrólé. akọ́ta bí ra sí àfi. àlẹ́bí musa wá di orí arúnà mú báyìí. yẹ́jú nínú ààyè ní ìkísọ̀rọ̀ rẹ̀ nìkan àti irúgbọ́n rẹ̀. Aya yẹn ló gbé méjèèjì jáde àti irùngbọ̀n mọ́ orí kan fi irùngbọ̀n mú yàn mórí. Ẹ mà pé irùngbọ̀n fi ṣe irun ti akékèké láyé. Èrúgbó irun ti gbọ̀n tí wọ́n ó dì mú kí ló dé tánàbí musa òfin lọ́mọ bá gbogbo àwọn yẹn jà tó fi jẹ́ pọ̀ mọ́ ìyá rẹ̀ lọ́ba ìdí ni wípé òun ló gbéṣẹ́ lé lọ́wọ́ ìwọ tí wọ́n bá yàn tá a gbéṣẹ́ lé ọ lọ́wọ́ má jẹ́ káwọn èèyàn kan ó tì ọ́ ní ti kò sí torí bá àmì ìdí àwọn ìwọ́lábì nínú tó kọ́ bọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn míì nínú ìjọba nìyẹn ọ̀pọ̀lọpọ̀ ọ̀ràn tán dá sí lọ́rùn àwọn kọ́ ni wọ́n dà ṣùgbọ́n ẹnu pé wọn ò lè sọ wípé a ibi tí wọ́n ní í ṣe mọ̀rẹ́ bí ọba jù bẹ́ẹ̀ lọ ẹlọ́rọ́ gà mí lókè wọn ní bàbá rẹ níṣẹ́ ẹrú àfitọ́mọdé à ẹ̀wọ̀n ló fi ṣeré wọn. ìgbà táwọn ẹbí Musa dé ọlọ́ba arun ó dì í mú lórí ó ń dì ó ń dì báyìí. ó fà á mọ́dọ̀ ẹ̀sìn máa ròyìn àtàwọn ẹbí Musa jẹ́ ó fà á mọ́dọ̀. kọ́lá bìnnà ó mà ó ní mo pèrè ọmọ ìyá mi. iná ló bá wọn máa ń sábà fún ní iyì. wọ̀kádù ẹ̀kọ́ sùnù náà ní. arúnà wa ni láàyè mí arúnà ní iye ọmọ ìyá mi látàkùn bíbélì àti ìwà làbẹ̀rẹ̀ àti fi orí mi ilẹ̀ àti rúgbà mi ilẹ̀. Inni khashitu an taqula farraqta bayna bani Isra'il. Ọ̀rọ̀ yẹn ó tó kọ́kọ́ ṣẹlẹ̀ ní pé Ìsádà fún ní ẹnu mi ò káwọn. Wọ́n káàdó ẹ̀kọ́ tó lò náà ní. Mo pariwo pariwo kódà wọ́n fẹ́ pa mí. Ẹnu mi ò káwọn. Àṣé tábà yẹn yàn pé kéèyàn ó darí kéèyàn ò bá lápọn tí ò bá lágbára tí ò bá ní ápọn tí ó sì lè ṣàròyé tí ó sì ní ọgbọ́n bá a ṣe darí kọ́mọgbà ọ̀ torí pé ipò olórí wàhálà ni anabiwa muhammad sallallahu alaihi wa sallam anabi yìnyín àwọn èèyàn sípò lọ́dún kan ọ̀kan náà àwọn àgbà sàábé orúkọ rẹ̀ ní Abu Dharr al-Ghifari radiyallahu ta'ala anhu ẹni rẹ̀ ní náà sàábà ó ní ya Rasulullah ala tasta'milni eré òjíṣẹ́ ọlọ́run ẹgbẹ́sẹ̀lẹ̀ mi náà lọ́wọ́ ẹ̀fẹ̀ mi náà sọ fún ìdàrúmọ́ ọlọ́wọ́ nìsín torí pé ipò tẹ́ ẹ rí yẹn khizyun wa nadama ẹ̀sìn àtàbámà ni bẹ́yàn bá ti wá rí wípé èèyàn ò lápọn ò lágbájá yọ̀ǹda ipò mẹ́jà sí i bọ́ọ̀ bá kúkú dipò kankan mú láyé èyí ò dálì jẹ́nà rẹ lọ́wọ́ sọ́lọ́ bá lọ́jọ́ máa jẹ́nà ọlọ́kọ́ sí wa lọ́ máa jẹ́nà. ṣùgbọ́n kó o dipò mú kípò yẹn wá rí yọ̀bọ̀yọ̀bọ̀ mọ́ ọ lọ́wọ́ ọ̀ràn ni lálùkìyàmà kéèyàn má ṣe gan ó pé. Haruna wa ní àwọn èèyàn mi wọ̀nyí tó ní kí n mójútó wọn ìsàdà àfúní. ìsàdà àfúní ẹnu mi ò ká wọn wọ́n sọ mí dọ̀lẹ láàrin wọn àtàdù yẹkọ́ tùlù náà ní iye bẹ́ẹ̀ sì ni díẹ̀ lókùnkún wọn pa mí díẹ̀ lókùnkún wọn pa mí kò tó dé ìwọ náà sì ní fẹ́ fún mi Bọ́lá tó ṣùgbì ti bí àlàájá. Ìrẹ̀ Músá, mo bá bẹ̀rẹ̀ sí lù mí báyìí, ọ̀tọ́ rẹ̀ rìn wá. Fọ́lá tẹ́jà ní màálùkọ̀ omi zọ́ọ̀lì mi. Torí pé kọ́ tó dé, wọ́n fẹ́ lù mí. Ìwọ tó rán mi jẹ́ náà tún dé, ó tún kì mí má lò tún bẹ̀rẹ̀ sí lò mí. Wọ́n fi mí ṣẹlẹ́yà. Májẹ̀kẹ́tọ̀ ọ̀rẹ́rin wà, wọ́n lẹ́gbàá àtàbúrò. Ẹ wo bó ṣe ń wà fílì sí múta. Ẹni ní tọ́jú ọba ṣe ṣe. Ah, èyí sọ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ yẹn. Wọ́n fọ ń kó èrì oníkómọ́ dáa fún àtìkú rẹ̀ O ti rí sẹ́mi náà ó rìpláì kwérì pẹ̀lú làákàyè èèyàn máa ń yọ ayé gbé ni èèyàn sì fi làákàyè gbáyé wọ́n ní àdọ̀bálẹ̀ fúnra kò sí dọ̀bálẹ̀ ní ìsìlámù ọ̀rọ̀ yorùbá ni wọ́n ní ọdọ̀bálẹ̀ fúnra rà òun bínú dọ̀bálẹ̀ fún kọ́ ọlọ́njẹ bọ́ bá ti di dìnnà ró ó ti ká jùlọ. látara àdé eléyìnbó wà bá ti ń bẹ lábẹ́ ọtọ́rìtì kan kéèyàn wà submissive torí wípé tó bá dọ̀la ìwọ náà ń bọ̀ wá dọ̀gà. ànábì Harun ó wá ń ra ọ̀rọ̀ àtẹ̀sí Musa mọ́jọ́sọ̀ rẹ̀ ni wà. Ọ̀lá tó súnmí ti fi àláàdá. Má jẹ́ káwọn ọ̀tá ọmọ rẹ̀ ni wa wípé ọmọ ìyá méjì wọn lura wọn. Wọ́lá tajà ní màálùkọ̀ omi zọ́ọ̀lì mi. Má jẹ́ mi níyà torí pé mi ò sí nínú àwọn tí wọ́n ń bọ̀ tà. Má pa mí pọ̀ mọ́ wọn mi ìṣara wọn mi kí máa fẹ́ jìyà. Láàyè mi, Haruna ń sọ fún Musa wípé, kí n tó jẹ́ kí n ṣe sùúrù, kì í ṣe pé mi náà lápọn ṣùgbọ́n inni khashitu an taqula faraqta bayna bani Isra'il. inni khashitu an taqula faraqta bayna bani Isra'il. ó ní ìdí ìbàmí lẹ́rù náà ni pé kí n bá ní kí n lè jálẹ̀ ìjótùú tó bá wá dé kọ́mọ̀ àjẹpẹ́ ó máa tún bú mi pé mi ni mo fọ́jọ́ kò tó dé. nígbà ń bá le àwọn kan kọ̀yìn sí mi àwọn kan gba tèmi ìjókòó méjì nítorí mi náà ṣe sùúrù nìyẹn èmi náà ìṣẹ̀rẹ̀ rírọ̀ jẹ̀mọ́ dídarí àwọn ènìyàn ó lágbára ẹni tí ń darí àwọn ènìyàn iṣẹ́ ọpọlọ ó èyí rí lọ níta bẹ́ẹ̀ sì ni ìdààmú tọpọlọ tara lọ. ẹni tí ò tí tó ewu lérí wọ́n bá gbé ipò ńlá lé lórí nísìnyí ewu ipò tó lágbára ni Harun ó ń jí rẹ bẹ lọsọ́dọ̀ ẹ̀gbọ́n rẹ̀ anabi Musa alayhi salatu wassalam kì í ṣe pé mo kún wọn lọ́wọ́ lórí tí wọ́n ń ṣe àwọn ọmọ Ísírẹ́lì wá pín sí méjì ìgbà tánàbí Musa wá fọ́mọ̀ àyà rẹ̀ wí tó wá dojúkọ wọ́n. ọ̀làbọ̀ máa kọ́ tó bú káyà sáàmìrì. ọkùnrin kan ń bẹ láàrin wọn sáàmìrì yù lòun. ànábì Musa wá ń bí kò síbi jọ ṣe wulẹ̀ kó tó olórí ibú kan wà ń kọ́lọ̀ mọ́ṣọ́ àwọn olórí ibú yóò wà ń bẹ́ẹ̀ni yín bá gún bíjọ yín bá tò yóò pẹ́ ó yá ni olórí ibú kan fẹ́ẹ́ gbèdé yóò wá máa ṣe àwọn underground work yóò máa ṣe lọ́tù yóò máa ṣe lọ́sì kó lè ba ń tó dáa jẹ́ abẹ́ ọlọ́run ọlọ́mọ sàwọn bá ṣe jẹ́ kò dìgbà téèyàn ti ẹnìkan ṣubú kéèyàn ó tó ga ẹgbẹ̀rún èèyàn ó máa ga kò ní ọlọ́run lọ́wọ́ ọlọ́run ò ní sọ pé délé ọ̀ ga ná kí wò tó ga ah! bá a bá bí ogún ọmọ tí wọ́n máa dúró de ara wọn ká tó dàgbà ni wọn kálukú ọmọ dàgbà tiẹ̀ náà ni ọlọ́run yóò máa ṣe ti ń ṣe ẹ̀ bá àtẹ́gbẹ̀rún ọlọ́run ó máa ṣe tiẹ̀ lọ́ni Ànábì Musa wá dojúkọ Sámìrí. Kọ́lá bàbá ọkọ́tọ́ bùkàyà Sámìrí. Ànábì Musa nílẹ̀ Sámìrí. Èwo ló mú ọ tó fi dáadáa dálẹ̀? Kọ́lá bá sórú tó bí máa lánà abẹ́ sírò bí i. Ó ní tó ṣẹlẹ̀ ní pé ìtẹ́yìn ò rí èmi rí. Bàbá bá sùn bọ́bẹ̀ dọ́ta mi náà sàrí rọ̀sùn. Mo sì rí ẹ̀kúnwọ́ yẹpẹ̀ kan níbi tí ẹsẹ̀ ẹṣin òjíṣẹ́ ọlọ́run kan tó gbà kọjá. Wọ́n náà bá fi sùn wá. Mo bá fu yẹ̀pẹ̀ náà. Lákàdá ni kàṣà òun wa láti lè máa fún sí. Ọkàn mi wá sọ fún mi pé kí n bá fi yẹ̀pẹ̀ yẹn mọ́. Èrè tá a mọ yẹn, ẹ̀mí ń bẹ̀ ń bẹ̀, yóò máa mí. Àwọn olùtàn, wọ́n ní Málákù Jibril, mo kọjá ń bẹ̀, rúhù sí ní ẹ̀mí lọ́lọ́run pé ìjọba ti fara kan ẹ̀mí ó wà yẹ̀pẹ̀ yẹn wá ń sọ kúlúkú ọwá lọ bu yẹ̀pẹ̀ wọn kò lọ́wọ́ á kún lọ́wọ́ á dàbí ẹni wípé èrè yẹn bí ẹni pó ń mí. ولا فاذهب فإن لك بالآيات أن تقول لا مثال Ìdán ló pa ànẹ́bì Músá ò torí ẹ̀gbá láyé. Ànẹ́bì Músá ní ó máa lọ bá náà. Iná látàbí ìhàyà àti à ń tàkù lálàbí sáà. Má jẹ́ ń sọ̀rọ̀ ẹnu mi sí ọ, máa lọ kó láàrin wa. Jàmá nígbà tí ìyàn bọ́rọ̀ rẹ̀ débẹ̀, wípé Ọlọ́run ti fi àṣírí rẹ̀ hàn wá jáde kó láàrin wa. Èyí gbúdọ̀ sọ nǹkan kan. Ọ̀kan nínú àwọn àfáà kan wáṣíl bún àtọ́ ìmọ̀ ń bẹ tó kọjọ ojú ẹ̀ wáṣíl bún àtọ́ yìí ó ní ẹni tó dá ìròrí mọ̀tẹ́sílà lẹ̀ wọ́n ní káàná alisagu káàná alisagu tó ma alisagu oní ẹlẹ́ntì ọmọ bíi kéèyàn mọ̀ mọ̀ rí pè yẹn fẹ́ lómi kọ̀ mọ̀ rí pè tó bá fẹ́ sọ pé orí tó ní orí orí ní máa ń wà báwọn bá ní ọbẹ̀ sọ yorùbá yorùbá yorùbá yorùbá bí àwọn arékò yorùbá ẹlòmíì mọ àwọn lẹ́tà míì pè irú èèyàn bẹ́ẹ̀ ni wọ́ọ̀sìl bùn àtọ́ káàní alifadọ́à ṣùgbọ́n sọ̀rọ̀sọ̀rọ̀ ni ẹni tó wá jẹ́ ọba kọ̀lífà àtikú ẹ̀ wọ́n wá pe gbogbo àwọn àfáàjọ kí wọ́n wá ṣe kútúbà kán wá sọ̀rọ̀ láàrin gbogbo àwọn èèyàn lójú táyé ọba wa pinnu wípé ẹni bá ti mọ ọ̀rọ̀ sọ dáadáa ó lẹ́bùn tí ó gbà àwọn tájọ wá pàdé níjọ́ náà àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ni ṣùgbọ́n ìtọ́ka wọn fi balẹ̀ ni wípé lóòótọ́ wá sígun àtọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ ni lóòótọ́ àmọ́ ibi tí ó ti ṣubú ó ní pé kò máa wọn àràfi kan pè ibẹ̀ ni wọ́n ti mú àwọn fọkànbalẹ̀ ń bẹ̀ oníkàlùkù sọ̀rọ̀ ìgbà tó kọ òun tí wọ́n ní kó wá sọ̀rọ̀ àwọn èèyàn retí pé kò sí bí ó ṣe sọ̀rọ̀ yóò sá sọ àwọn àràfi kan ò ní máa pè dáadáa jẹ̀máà nígbà tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tó bá ti ní rí nínú yóò yẹlẹ̀ yóò mú kẹ́límà míì tó túmọ̀ ẹ̀ yóò mú wa tóun ní míra nú ọkọ̀ e ẹ̀ níbi àwọn ẹ̀rọ àgbà ọmọ pé rí rí ọmọ jáde nínú ọ̀rọ̀ kì í dìde pé ọ̀là bọ̀rùn èdè ń bẹ ìmọ̀ràn sọ ó pọ̀ wá sílùbùn àtọ̀ ṣùgbọ́n bó ṣe tó nímọ̀ tó ní tó kórìí bú bá pé àfa rẹ̀ ní ìfẹ́ rí ọ nídòkò rẹ̀ mọ́ ó jọra ẹ̀ lójú àfa rẹ̀ sọ fún pé wàá sọ nípa ọ̀tọ̀ àfa rẹ̀ ní alimami hasan al-basri ìrẹ́ wàá sọ nípa ọ̀tọ̀ lóòótọ́ ní ọmọ kéwòn tó mọ kéwòn ló wà ṣùgbọ́n látò ní lọ jìnnà sí mi má sùnmọ́ bí tí mo wà mọ́ ìtẹ́síl àmì takété ìbò tí mo ti máa lọ ní ìfẹ́ rí ọ. jamaa in tó yọ àlùbáríkà kó ń gbèsè ayé wá sórí náà tọ́ ni kí ìbá ti fọ́ọ̀rọ̀ kàtà sọ ta ló gbókò ẹ̀ ìmọ̀sí bẹ tọkọjọ ojú ẹ̀ ló fi jẹ́ wípé bẹ́ẹ̀ yẹn bá ti dá bá débi wípé jìnnà sí mi ibi tí mo bá wà mo wà bẹ́ẹ̀ lọ́dún láàyè rẹ̀ ẹni yóò tún gbúdọ̀ ẹni tó sọ̀rọ̀ ò gbúdọ̀ sọ kankan míì máa anabi musa wa ń sọ fún sáàmì rí ìjọ náà pé ife á. wàyínà lákàfin àyàtì à ń dàkú lálà lọ bá òun kúrò ń bí títí nínú ìgbésí ayé ẹni tó máa sọ ni pé láàmì sáà. wàyínà lákàmọ́ ìdálà tó kù láfa. ó ní rí ìyàn bá ṣe mọ́ láyé. وانظر إلى إلهك الذي ضلت عليه. àdéhùn tọ́lọ́n sì ti parí lérí ẹ kò ní pẹ́ kò lé ọ lórí ṣùgbọ́n kì í sọ̀dọ̀ tí wá ń bí ló ti borí bó nǹkan lọ ó pàdé rẹ̀ níwájú. nítorí àsìkò ibi tí sáàmì rí ó ti borí bú tiẹ̀ nìyẹn ẹ̀rí pàdánù musa ọ̀sọ́ bẹ́ẹ̀ sọmọ yẹn torí pé orí pọ́ ọmọ yẹn àwọn òjẹ̀bi ẹni tó fẹ́ tùjọ́ lélẹ̀ anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi ní nígbà tí ọ̀rọ̀ yín bá ti jọ kan tí gbogbo yín sì kọ́wọ́ tí ẹni tó jó lórí yín tẹ gbọ́dọ̀ sí lẹ́nu súnmọ àtàkùn lẹ́yìn ìgbà náà nìkan bá dé ó bá wà rìn yín láti lè fàrọkọ láti lè pín ìjọun sí yẹlẹyẹlẹ anábìíní fọkùtù lóhùn irú ẹni ẹ tọwọ́ yín bá tẹ̀ ẹ̀yàn ń ká rẹ̀ kọ́ mọ̀ bá tó dáa jẹ́ ọlọ́run mọ̀ sí wọn bá ti jẹ́ o. bó o bá lè tún tó dáa ṣe tó o lè sọ dáadáa ń pa ẹ̀ ń sì dákẹ́ sì dákẹ́ ẹnìkan ò ní rí bá ń láyé wọn yìí láti bọ̀tán dáadáa wọn yìí láti bọ̀tán dáadáa àwọn tó bá nàbí lò bá wọn tá nàbí mọ̀ wọn ó pọ̀ ṣùgbọ́n nàbí ò ní sọ̀rọ̀ ṣùgbọ́n bàmí ń bẹ wọn ò rí pa ànábì ká wọn ànábì ò sì nítorí ẹ̀ sọ̀rọ̀ níta ṣùgbọ́n ànábì ká wọn níbi ìbàjẹ́ tí wọ́n ṣe. wọ́n pẹ́ nìkan ní Abdullahi ibn ibn Salul ó sọ kan jọ kan ọláìlẹ̀ ànábì sọ̀lá sọ̀lá ẹ̀ ń tẹ́ dáná bí lóúnjẹ rí àsóúnjẹ o harga na wa ajibana tó lè dógun jà tá a bá tẹ̀lé lẹ́yìn sàbí kan wá ń bílẹ̀ pé tá a lọ ń dá wíwá sànàbí àtàwọn sàbí ń sì lọ sọ fún ànàbí omi lọ́wọ́ sọ ànàbí bá anájẹ́ sí wọ́n ló sọ bẹ́ẹ̀ wallahi tallahi thumma billahi alladhi la ilaha ń sọ bẹ́ẹ̀ ànàbí ní kò sọ náà ni ànàbí ní kò sọ sàbí yẹn ni ah, wàláhì ó sọ ànàbí ní kò sọ ah ó ti fọlọ́ búra ọlọ́run wá sọ àyà kalẹ̀ ọlọ́run ni wàhálà ẹ̀ǹsà àlìtàhùn. ọ̀pọ̀lù náà iná kò náà fòǹdò wà náà láàbẹ̀. kúl. kúl láàrin wa ayá ورسوله كنتم تستهزئون قد كفرتم بعد تستهزئوا قد كفرتم بعد sa altaun bẹ́ẹ̀ bá pè wọ́n àyà bá sọ̀kalẹ̀ ọlọ́run bá sáà sílẹ̀ ìbànú. ọlọ́run níbẹ̀ bá fi wọ́n léèrè wọ́n máa sọ wípé àwa ọlọ́run ọba ní pẹ̀lú àwàdà tẹ́ ń ṣe yẹn èwo ló tó ṣàwàdà ń bẹ̀. àtìlá tọ́lọ́run ọba ló tó ṣàwàdà ni. àbáwọn àmì ọlọ́run ọba ló tó ṣàwẹ́wà. àbá nìmẹ́kùn ọmọ gan ló tó lẹ́nu tẹ́ mọ fi ku yẹ̀yẹ́. Lánàbí lẹ́yìn àmọ́ fi ṣe yẹ̀yẹ́ bí. Ọlọ́run ọba nírà ànábì irọ́ ni wọ́n ń pa mọ́gbà àwíjàre wọn. Kọ̀dé káfàrún tó ń bà dá ìmáníkùn. Ọlọ́run nírà ànábì ó kàn ń wò wọ́n pé mùmìnì ni wọ́n kèfèrí ni wọ́n. Wọ́n lè máa bọ́ kí wọn ò sì wọ́n wò fẹ́ràn rẹ̀. Àwọn mùnàfíkì Abdullahi bin Ubay bin Salim bọ́bá ti sọ̀rọ̀ ọbú kẹtàn kùránì ọ̀sọ̀ kalẹ̀ ọlọ́run ojú àṣírí rẹ̀ bánu bí ṣe wá máa àṣírí rẹ̀ tó bí kùránì ṣe ń sọ̀ kalẹ̀ táwọn sàbẹ̀ bá ní ké munafiki ní anábì náà fi ṣe munafiki ẹ filẹ̀ àlẹ́ tó báyìí náà ká mọ́ mi rú nǹkan bá ń máa sìn àá ní kàtá fi máa sìn lọ́hùn gbogbo tí bá ti ń ṣe àá wà máa mú mọ́ra ọlọ́run ọyẹ ń bínú mi bínú dákun kún mi lọ́wọ́ ó yẹ ń bínú lórí tó ṣe ó yẹ ń faraya ṣùgbọ́n mo tẹ̀ mọ́ra bẹ́ẹ̀ ṣùgbọ́n Ọlọ́run wọ́n lọ́ máa jí fún yàn gbogbo ẹni tó bá gbé bínú mi tó bá gbé sùúrù mi ó níbi tó ti máa di èèyàn ó máa nírú bẹ́ẹ̀ téèyàn ó fi máa sin lọ́n àwọn tàbí níbi ànábi bẹ lórí à ànábi nígbà ẹ bá bẹ lórí àwọn èèyàn sọ pé ànábi ní ìṣòwò àtàwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ní tó ń pa ayé ò mọ̀ pé mùnàfíkì ni torí pé wọ́n ń rí mọ́ wa àjọ ń kírun ni àjọ ń gbà wẹ̀ ni kódà ń gani kò kárí rẹ̀ ó pọ̀ jù ṣùgbọ́n tó bá dẹ́yìn nǹkan mìíràn ọ̀hún sí. Wàlàyálébùnà iná rọ́dẹ̀nà ìlànà òsínà. Jàmá bọ́rọ̀ ànẹ́bí Musa ṣe rí rẹ̀. Ṣérú àwọn Bànú Ìsìràìl ló tún yẹ ká máa bọ̀ sá. Ṣérú wọn ládùúgbò bọ́lọ̀ ń ṣe kó wọn yọ. Wọ́n fojú rí ikú báyìí. Ọlọ́run sì làwọn wọ́n fojú rí ìparun báyìí ọlọ́run sì làwọn síbẹ̀síbẹ̀ wọ́n tún lọ sáàmì ríṣù yìí náà ó ń bẹ nínú àwọn tí musa kókó lọ́dọ̀ fìràwọn náà wọ́n jọ gba inú omi kọjá náà ni ó tómi pín méjì síbẹ̀síbẹ̀ wọ́n tún lọ ń bọ ọ̀sà tọ́lọ́wọ́n bá fi sọ pé wà lákọ́dẹ̀ àtẹ́yìnà Musa ìkìtà. wà lákọ́dẹ̀ àtẹ́yìnà Musa ìkìtà. ọlọ́kọ́dẹ̀ àwàlà fún Musa ní tírà. fàkùtùlì fàfi. ìgbà tí Musa ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba fún wọn wọ́n tún pín àwọn kan gbà á gbọ́ àwọn kan lòdì sí ní tó mú wá. wàláwùlà kálímẹ̀tún sábẹ́kọ̀tì ní rọ́bì. ọlọ́run ọba ní kíkì bá ṣe wípé àsọtẹ́lẹ̀ kan ti gbáwájú kẹ́límọ̀ tún àsọtẹ́lẹ̀ kan kẹ́límọ̀ kò túmọ̀ a word kẹ́límọ̀ yẹn ayé alkalam alwaad àdéhùn àsọtẹ́lẹ̀ kan ti gba wájú látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀. lábòdì àgbà ìnáwó. títí bá ṣe wípé ọlọ́run ti sọ pé òun ò ní pa wọ́n rẹ́ tí ìbá ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti ṣèṣe tó yẹ kọ́lọ́run pa àwọn ọmọ iṣẹ́ ìdá rẹ̀ lẹ́yìn Musa ṣùgbọ́n tí bá ṣe bẹ́ẹ̀ ni ìlàkúdí abẹ́ ìnáwó. lákúdí abẹ́ ìnáwó. ọlọ́run láti yanjú ọ̀rọ̀ wọn síbi tó fẹ́. wà ìnáwó lábí ṣáàkìn inú mórí. ọlọ́run bá ní wà ìnáwó dájúdájú àwọn kèfèrí tàná àtàwọn kèfèrí tó ń bẹ pẹ̀lú rẹ̀ ànábì lẹ́nu láti ṣáàkìn mímíhù mímíhù mínàlùkù àì. níṣẹ́ ni wọ́n ń ṣe iyèméjì nípa alukur'an mùríìbù wọ́n ń ṣe ọkàn wọ́n ṣe kámikàmikàmi sọ̀rọ̀ lọ́n sì rí kò lè jọ̀rọ̀ lọ. ìwà mọ̀ọ́mọ̀ àmọ̀rọ̀ rẹ kò lè jọ̀rọ̀ èèyàn ọ̀rọ̀ èèyàn ní láfi ṣáàkì mi ní òmùrè wọ́n ń ṣe méjì lérí ẹ̀ tọ́ba ti wá dòru bára yorùbá ń ka kuran wọ́n wà á yọ kẹ́lẹ́kẹ́lẹ́ wọ́n lọ́ máa tẹ́tí sí wá ilé yìí sọ̀rọ̀ èèyàn ọ̀kan nu wọn jí lóru ó yọ kẹ́lẹ́kẹ́lẹ́ ó ń gbọ́ ìkejì náà òun ọmọ pé ọ̀gá àwọn ti lọ ń gbọ́ ìkejì náà bá tún yọ gẹ́lẹ́gẹ́lẹ́ ń ọ̀yá òun ọlọ́pàá ah, ò sí nǹkan ìmọ̀ wa ń gbọ́ ilé mi náà wa gbọ́ ah, ọ̀rọ̀ náà náà sì ni kò lè ah, bá máa ń sọ̀rọ̀ síbẹ̀síbẹ̀ wọn ò torí ẹ̀ gbà kùránì yìí sì ni ó ní umaru gbọ́ tó fi gba islam torí pé dọ́kí umaru gba islam gan ó fẹ́ lọ jẹ ẹnìkan yà ní ọwọ́ àbúrò rẹ̀ obìnrin lọlé màtí umaru dẹnu ọ̀nà ó gbọ́ kí wọ́n ń ka Kùránì àbábúrò mi àtọkọ fi gba islam ni umaru bá èyí ó jẹ ẹ̀kan lẹ́kùn ó ju pàṣẹ lẹ́kùn bó ṣe rí ibi tá a kọ́ kí leléyìí àbúrò rẹ̀ ti sáré lọ pàdé ẹ̀kọ́ fẹ́ kán na ọkọ rẹ̀ umaru tẹ ọ̀nà fún ọkọ òun ẹ̀mí rẹ̀ ti bẹ̀ bọ́ ta ni ọgbà alẹ́ lọ́wọ́ umaru àbúrò umaru náà ń dàgbà kó fọ́kọ òun lẹ̀ fọ́kọ òun lẹ̀ ah ẹ ti gba islam ọkọ̀ jù wọ́n lẹ̀ ni ṣùgbọ́n ó gbọ́ sóràtútọ̀ àni wọ́n ń kà bó ṣe bínú jáde nìyẹn àwọn tó wá mọ̀tò tá ànábì wà bọ́sẹ̀ lọ bá ànábì ni pé ànábì máa sá o Umaru ti ń bọ̀ o ànábì ni ara tó ń bọ̀ wá gba ìsìlámù àwọn yẹn ah àwọn ti mú bọ̀ ń kì í sọ̀rọ̀ ìsìlámù máa sá lọ ah, ànábì ni rọ tó ń bọ̀ wá gba ìsìlámù ó sì rí bẹ́ẹ̀ náà mo tètè wájú ànábì onímọ̀ bẹ́ẹ̀ ìsìlámù. Kùránì yẹn tí Umaru gbọ́hùn làwọn kan ń gbọ́ yìí tó ṣe pé wáyé náà ń fi ṣákin nínú nínú orin mísíkì ni mísíkì tó sẹ́ kọ́lọ́n kò ṣàánú ibi tó ní kálukú bá ń lọ ìṣesí rẹ̀ náà ni ó máa ṣe abdullah ní tóbi rẹ̀ pèsè wọn lọ́mọ aná. wà iná kò láńlá máa láyé wá fi ànáhùn rọ̀bùkà àmàlàhùn. wà iná kò iná kò láńlá máa láyé wá fi ànáhùn rọ̀bùkà àmàlàhùn. ọlọ́run ọba ni wà iná kò láńlá àtẹnìkíní tó gbàtọ́ lọ́hún àtàwọn abala kejì tí wọ́n kọ́ tọ́ lọ́rùn. Yàmá láyé wà sí àná rọ̀bùkà àmàlàhù. Níṣẹ́ ni ọlọ́run ọba rẹ̀ yóò mọ̀ pé ẹ̀san tẹ́ ẹ kó wá fún ní pípé láì ní dínkù. Ẹni tó kọ̀ ó lẹ́san. Ẹni tó gbà ó lẹ́sàn-án. bima ya'maluna khabir. Torí pé ìdẹ́nì kọ̀ọ̀kan wá ń ṣe níṣẹ́ pátá ó yí ọlọ́run sí ìgbà tá à ń ṣe jà lọ. ni yóò fún wa nírò ńjọ báyìí, ó ṣe báyìí, ó tún ro báyìí. Ọ̀tọ̀ ni pé ó ṣe báyìí, ọ̀tọ̀ ni pé ó ro báyìí, gbogbo ọlọ́run mọ̀. Khabir lọ́ba tó dá wa ẹni tí ń ṣe dáadáa lójú tó ṣe pá ìdánimọ̀ ẹnu ọkàn khabirun bima ta'malun ẹni tí ń ṣe dáadáa táyé bá a tu sáìjà ọlọ́run bá kúkú mọ̀ ẹlòmíì dáadáa ní í ṣe àwọn èèyàn á sì fi ẹnu bá dáadáa jẹ́ mọ́ lọ́wọ́ ọlọ́run ọba kúkú mà dájúdájú ọlọ́run innahu bima ya'malun. يعملون خبير إنه بما يعملون خبير فاستقم كما أمرت فاستقم كما أمرت ọlọ́run ọba nílẹ̀ ànẹ́bì tọrọ bá wá rí bẹ́ẹ̀ táwọn kan bá láwọn ò ní ṣe tọ́lọ́hún àbáwọn kan ń bẹ wọ́n fojú ṣe tọ́lọ́hún wọ́n fọkàn kọ tọ́lọ́hún bó bá wá rí bẹ́ẹ̀ má jẹ́ ká tí ó ṣe tọ́lọ́hún má jẹ́ ká ìṣe tọ́lọ́hún tí wọ́n kọ́ràn ọ́ ẹni tó fojú ṣe tí ò fọkàn ṣe tó fọkàn kọ má jẹ́ kí ṣe ti tiwọn má jẹ́ ó bá dáadáa tiẹ̀ jẹ́ fàṣẹ́kì. Àkùnkùn kàmá òmìnir. Ọ̀rọ̀ nílẹ̀ ànábì dúó déédéé. Kàmá òmìnir. Fàṣẹ̀kìm kàmá òmìnir dúó déédéé bọ́lá ń ṣe pa ọ́ láṣẹ máwọ̀ tún máwọ̀ sí. Wọ́n máa ń táwọn ènìyàn ń ṣe, máwo ń táwọn ènìyàn ń sọ. Àìdá tó láníyàn nígbà ẹ̀ nítorí òjò ń ṣe dáadáa torí àwọn èèyàn wọn ò mọ rírì tá à ń ṣe má ṣe ń torí ti wọn bẹ́ẹ̀ bá ti ń ṣe nǹkan torí lọ kò ní yí ń padà ẹ kí ni ẹ bú ni ẹ ni ẹ yìn kan náà tẹ̀fẹ́ láàrin àti ẹ̀san tí ń bẹ lọ́dọ̀ ọlọ kò sẹ́dá kan tó lè sàn ìyẹn ni al-istiqama ọlọ́nìrà Ànábì èèyàn á ṣe dáadáa ẹni tí èèyàn kọ́ ṣe dáadáa sí náà ló lẹ̀ ní lóko. wọ́n dúró déédéé. kama umir. ọ̀kan náà wà á fà ó ní. وكم علمت وعلمهم ما يدخل اليوم نعم فلما اشتد زايده رماني فلما اشتد زايده رماني وعلمه الرماية كل حين gbogbo àsìkò tí mo ní láyé òní mo fi kọ́ bá ṣe òun ò tí ì máa tàbí tó kọ́ kí wọn ní ó lè máa fi yí nǹkan pa mo kọ́ bí wọ́n ṣe tafà bẹ́ẹ̀ yẹn ṣe lè fi ọfà pa erin gbogbo ẹ̀ ni mo kọ́. Màlámà ṣá kàkà ìwò ọ̀mà ni. Màlámà ṣá kàkà ìwò ọ̀mà ni. Títọ́ tó ṣe fúrídọ́ọ̀mù ọ̀fà síta èmi lọ́kọ̀tà mẹ́. Fọlámọ́ṣá dàsá. Ìdòwò ọ̀mà فلما ازداد زاهده فكم علمته نظم القوافي فكم علمته نظم القوافي فلما قال قافية هداني فلما قال قافية هداني فكم علمته نظم القوافي gbogbo ìgbà ni mo fi kọ́ pé téèyàn bá fẹ́ hunrin kéwù bá a ṣe máa ń hun rè zahafu rè rè bẹ́ẹ̀ yẹn ṣe máa ń ṣe rè báàrù tọ̀wílù rè báàrù bẹ́ẹ̀ ṣe gbé ṣe wọ ọbẹ̀ ṣe hunrin gbogbo ni mo fi kọ níjọ́ tí ó hunrin èmi ló Fàlámà kọ́ọ̀lá kọ́ bí a sáré rájà ní. Mi ò wá ní sọ pé ká mọ̀ kọ́ ẹlòmíì bí wọ́n jẹ́ òun ni mọ̀. Torí pé nìkan tá a kọ́ rí ó ti fi bú wa èyí ò pé ká àníyàwó la fi kọ́ ń gbàdá Sáníyàn kò fi orin kì wá mi lára. Kò fi nímọ̀ ni tó bá pé ibi tó wá sọ́kàn rẹ̀ náà ni pé kóun fi bú wa bìsímìlà. Tọ́lọ́wọ́n bọ̀ ọba ti fi bú wa ó ti tó gbogbo dáadáa téèyàn bá ń ṣe láyé má retí ẹ̀san lọ́dọ̀ àwọn ènìyàn ìyẹn náà ń pè ní al-istiqama ọlọ́ni rẹ̀ ànẹ́bí tí Musa ṣe ohun tí wọ́n fi sán. ìwọ dúró déédéé kama umir. kama umir. gẹ́gẹ́ báwọn ọlọ́wọ́ bá ṣe pa ọ́ láṣẹ. wọ́n sábà máa. àti gbogbo àwọn tí wọ́n bá gbàtọ̀ lọ tí wọ́n jáwọ́ nídìí ẹ̀ṣẹ̀ tí wọ́n kóra wọn sẹ́yìn rẹ̀ ànẹ́bí. wọ́n là dá tó fọ́ ibi tá a mọ́tà ṣe jù ẹ tún wà nẹ́bí sọ̀lá ọlọ́run tó sọ bá nẹ́bí pé mọ́tà ṣe jù àṣejù máa bẹ̀ sí jẹ́ mọ̀yàn lọ́wọ́ ni ẹlòmíì ó sá mẹ́sìn lé kókókókókó yóò mú lé dẹ̀mọ́ abẹ́ lómi bá ń kírun mẹ́lá sọ bá forí kan lẹ̀ ẹ rò pé bẹ́ẹ̀ dọ̀bálẹ̀ ẹ rò pé yóò dọ̀bálẹ̀ afẹ́ ẹ̀ sì sùúrù yọ̀ọ́ nà tán jẹ́ pé bó o sì dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ a ah, nígbà bá tó ń sálámù lọ́kàrí ó tó balẹ̀ bóyá ń jọ lébò lẹ́gbẹ̀ẹ́ ni bóyá ń sàǹtàn káfẹ́ ẹ̀ ṣe sùúrù. a kì nídìí ẹ̀sìn ànábì tọ́lọ́ ń fẹ̀sìn rẹ̀ ọlọ́run ni wà láta tó gọ́ ó. wà tó gọ́ ó. nídìí ẹ̀sìn. ìnáwó bí máa tá a náà bá fi. bẹ́ẹ̀ sì ni gbogbo ń téèyàn ń ṣe níṣẹ́ pátá gbogbo ẹ̀ lọ́lọ́run ọba rí. نعم ولا تركنوا إلى الذين ظلموا يا النبي ولا تركنوا فلا تميلوا إلى الميل má ṣẹ́rí lọ sọ́dọ̀ àwọn alábòsí bọ́rọ̀ bá kàn rọ̀ ìmọ̀ràn táwọn bá mú wá má gbọ́ tiwọn o. wọ́n lè má ṣe lọ sọ́dọ̀ àwọn alábòsí nípa àwọn ìmọ̀ràn tí wọ́n ń gbé síwájú ẹ lọ bá sábà bọ̀ sá díẹ̀ náà ó tún lè kírun díẹ̀ náà àṣejù lọ́lọ́run ọ̀fẹ́. Mákùn dínú kun ọ̀yà dín. Bọ́ọ̀ bá jẹ nìkan, bọ́ọ̀ bá kú sọ́ọ̀tà kò sẹ́ńtọ́ Inú ilé ẹni la ti jẹ èkúté olódodo onídodo kò sẹ́ńtọ́ tó bá ti sọ́ọ̀tà àwọn ìmọ̀ràn kan nù. Gbogbo ń tọ́ takòtò lọ́wọ́ wa máa sọ fún ọ kò sí ní tó burú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá rí i pé òun má dáadáa ṣìnà àpò àmọ́ ṣiṣẹ́ ẹni ẹ bá kú sọ fún ni bẹ́ẹ̀ bá kú sọ́ta ẹlòmíì ń bẹ ẹ bá jókòó lẹ́gbẹ̀ẹ́ yẹn ẹ jù máa gbóòórùn ṣìnà àpò ẹ̀mí àfa àwọn fi nífẹ̀ẹ́ lọ́nà ah, èèyàn ṣe máa fi tọ́lọ́hún ọ̀fẹ́ bẹ dàbínú ò ṣe mọ́ oyin ò ṣe mọ́ ló fọ ajẹ́ ṣìnà ṣé ẹrẹ́ nìkan tó da ṣìnà àpò ẹnu tọ́rẹ́ rírí yóò fọwọ́ gbà ah, kí ló ṣe dandan ni abẹ́rẹ́ nìkan tó já pẹlẹbẹ sẹ́nu tọ́wọ́ rẹ̀ bínú sí wa ọlọ́wọ́n bá ní wàlá àtàríkànú ìrànlẹ̀ bí nàbọ́lámù má gbọ́rọ̀ sí wọn lẹ́nu àwọn alábòsí àwọn tó pé mọ̀ràn tí wọ́n ń fún ọ ìmọ̀ràn kò ṣubú má gbọ́rọ̀ wọn má lọ síbi tí wọ́n bá lọ. Bọ́tàmá sákúmù náà. Kí mẹ́ má bàa ju ọ̀pọ̀ pẹ̀lú wọn torí pé mẹ́là wọn wọ̀. Má jẹ́ kí àjẹgbodò wọn tí ń wẹ̀ ní ìkunra má jẹ́ kí wọ́n kó tí wọ́n bá. Obìnrin mi ń bẹ lẹ́ẹ̀dẹ̀ ọkọ rẹ̀ àwọn ẹni ibi tí ń bá rìn àwọn náà lè lẹ́ẹ̀dẹ̀ ọ̀pẹ̀. Òun èé gbàmọ̀ràn lọ́dọ̀ ẹni ire. Ọkọ rẹ̀ sí ìyàwó kejì. Ẹ ah, mọ̀ kú farada o tánú ń sẹ́ta lónìí kọ́ wá kì í farada ó ah irú yín náà lẹ́lẹ́sẹ̀ sùúrù ó irú yín ni ó títí títí ó fi yín yín yín yín pẹ́tọ́ gbogbo ọkùnrin kọ́ ni máa ń ṣe déédéé ṣùgbọ́n mo ṣe ń wà bù náà àwọn ò ṣe déédéé kí lè ṣe déédéé òun náà ṣe ẹ̀ẹ́ kẹrìgbó ti wáyé ni ẹ̀ déédéé òun ni wọ́n ń ṣe wọn ò ṣe déédéé pín à ah! mo ní kí n má gbà wájú ni kódà ń jẹ́ òní tí mo rí wọn gan-an yóò tú léwu ni yóò tú. ẹ má gbọ́rọ̀ sí ẹni ẹni tó bá ti ń gbà yẹn ní mọ̀ràn tí bá ń sọ pé ah, ìwọ lọ gba o dàrú ni kì í ṣe yàn dáadáa ẹni rẹ ni máa ń sọ pé ṣe sùúrù ṣe sùúrù gbogbo ẹni tí bá ti ń sọ fún yàn pé kéèyàn ṣe sùúrù láyé ẹni rẹ lẹ́nu ẹlẹmẹgbẹ bẹ́ẹ̀ náà lẹsọ mi lánàá kí n ṣe sùúrù níjẹta kí n ṣe sùúrù ẹ sùúrù yẹn náà padà sọdọrì sùúrù mi ti dópin sùúrù èyí tán ó di dọ́ta bá wọnú sáré mm. kì í dópin ọmọ táwa ní ọmọ ìjà ni ó ṣe sùúrù náà ọlọ́run ọba ní mọ́tẹ̀ tí gbọ́rọ̀ wọn wà máa lákùn mi dúníláì mi ní àòlìyá. wà máa lákùn mi dúníláì mi ní àòlìyá. gbogbo ẹnikẹ́ni tọrọ rẹ̀ bá ti já síná kò lè sẹ́ni tí ó gbà á lẹ̀ níwájú ọlọ́run. mọ̀lá sọ́rù. gbogbo ẹ̀yin tórúkọ yín ti ń bẹ nínú náà àìní rí àrànṣe gbà lọ́dọ̀ ọlọ́run kò ní sàrànṣe kankan fún yín bẹ́ẹ̀ bá déwájú ọlọ́run abẹ́ Allah subhanahu wa ta'ala mẹ́jọ́rọ̀ owó já síná abẹ́ ọlọ́run nítóbi rẹ̀ ṣe wá lẹ́ni tí dáadáa yóò mọ̀ wá ṣe ṣíṣe dáadáa òun náà kọ́lọ́n tó wá fi rọ̀ wá lọ́rùn tó bá fi rọ̀ wá lọ́rùn kó bá wa tún àníyàn wa ṣe lérí ẹ̀ rahmatulahi ya rahman rahimin wa sallallahu ala nabiyyina muhammad sallallahu alayhi wa sallam wa ala alihi wa ashabihi ajma'in a fi àyè béèrè àwọn tí a bá ní ìbéèrè kí a náwó ní ṣókí pẹ̀lú èyí tó ti wà níwájú yìí na abu abdulhamid afa tí wọ́n lo glasses náà nọ́mbà two àríbèrè méjì náà wa aleykum salaam yàrá ẹ̀yin obìnrin tí a bá ní ìbéèrè ẹ̀ máa kọ́ òkè ẹ̀ máa fi náà tẹ̀síwájú aláwọ̀ màmí àtẹ̀yìn náà. náà ìbéèrè ohun ìbéèrè tó kì í ni ẹni tíyàwó ń bẹ lọ́dọ̀ ẹ̀ àgbọ́ pé wọ́n ní kálẹ̀ lóko ẹni tí ń bẹ ń lé ọkọ tó ṣe sìnà àgbọ́ obìnrin tọkọ rẹ̀ ti wá kú kò sí lọ́dọ̀ ọkọ kankan kó wá sí sìnà tí wọ́n lẹ̀ òun lóko ni àbí wọ́n lọ lẹ́gbà ọkùnrin náà ṣe pé ìyàwó rẹ̀ náà ti kú kò sí àwọn lọ́dọ̀ ẹ̀ tó wá sí sìnà nǹkan méjì ni màá sọ sábà bìyàn níbèrè èèyàn máa ń rí green light answer pẹ̀lú nǹkan tó pọ̀ téèyàn ti kàn ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tí wọ́n bá máa bí níbèrè ẹ̀sìn téèyàn bá ti fẹ́ fèsì lérí ọ̀rọ̀ ń èèyàn kọ́kọ́ wò pé ó yẹ kí n rí tọ́ka sí ọ̀rọ̀ àfa àtọ́sáájú ni wọ́n sọ lérí pẹ̀lú bó ṣe rí yẹn ẹni tí ìyàwó rẹ̀ kú kì í sọlọ kì í ṣe ọ̀dọ́ mọ́ fẹ́yì bù náà ni obìnrin tọkọ ẹ̀ kú bí ó bá padà lọ lọ́kọ kò ní lọ́kọ gẹ́gẹ́ bí ọlọ́mọdé abẹ́ẹ̀kọ́ fẹ́yì bù náà ni ìdájọ́ ẹni tó wà nílé ọkọ ni wọ́n lò fún ṣùgbọ́n tí mo sọ ohun ní ti kankan lórí ẹ̀ ọ̀rọ̀ miun mo gbé sẹ́gbẹ̀ títí tí lọ fi yẹ tíra o tí màá fi lọ wo kí làwọn afa sọ lérí ẹ̀ ṣùgbọ́n bíi tí ìṣẹ̀bọ̀ tàṣọ́wúrú mọ́sálà yẹn ibi tí mo ṣe sínú ṣùgbọ́n èyí tí mo sọ ohun ń tuntun sọ ohun sótìyé mo gbúdọ̀ ní àwọn inú àwọn ẹni ìṣáájú torí kò sí tuntun wọ́n ó sì di wọ́n àárín nínú hadith àárín nínú ọ̀rọ̀ àwọn sàádé àrùn nínú ọ̀rọ̀ àwọn sálà tí wọn èyí ò lè yín ó wà gbẹ́sẹ̀lé téèyàn wà ní rẹ́fúrẹ́ǹsì èyí ó fi yà lọ́mọ balẹ̀ ṣùgbọ́n àwọn tèmi ẹ má ti gbára lé o tó ti yọba wallahu alam ìbéèrè kejì wa alaikum salaam àwọn kan. Now. نعم اوكي نعم اوكي ìbéèrè tó ni oníbéèrè béèrè àkọ́kọ́ náà ká tó lọ síbi ìbọ̀là ìjànú ti gbówó ní kéèyàn máa lọ lé babaláwo pé òun wá ọ̀nà àbáyọ sísọ̀rọ̀ ayé òun ẹni yẹn lè ti kèfèrí látara ní ìṣe tí ó jáde kó ní Islam. èyí tó tún wá tún bá lọ náà kúfúrú mi tún ni ó fẹ́ ní owó nílànà tìṣù wọ́n ó sọ fún ọ ìlànà èṣù ni o ìwọ náà ni ó farama kí náà ń pè ní kúfúrú jama kúfúrú náà ni kéèyàn farama lánàá èṣù kéèyàn lóhùn ṣe ìlànà tọ́lọ́run náà kò sẹ́ni tí ó sògùn owó bó ṣe talágbàdo ni bó ṣe ti olórí ni bó ṣe ti onígbàni aláwo ni wọ́n sọ fún ọ pé èṣù ni o ó sọ fún ọ bẹ́ẹ̀ wọn náà ti gbà ó èṣù náà ni ó fẹ́ ṣe ọwọ́ á jẹ́ o kò jẹ́ o ó kọ́kọ́ ti kékeré ní níwájú ọlọ́run ẹjọ́ ká dìnnà sí sẹ́yìn ti gbàgbé ni pé ká tó dáyé gbogbo owó tá à nà láyé pátá wọ́n ti kọ́lẹ̀ wọ́n ti kọ́ gbogbo iye owó tó nà kó tó dáyé kí là ń sògùn owó bó o sògùn owó náà iye owó tó nà láyé kò lè lékún kò sì lè dínkù irú ẹni tí ó wá ṣe lè ná ó ti kọ́kọ́ súnmọ́ kèfèrí bàbá lè là mọ́lẹ̀ pé kèfèrí ni tó dájú náà ni kèfèrí ni torí pé wọ́n ti sọ fún pé tèṣù ni ó sì fara mọ́ ó tún lọ pààyàn máa tún yàtú lèèyàn ó tún gbé orí èèyàn lọ. nígbà wáyà àlìjánu wá gbowó dé níbo ló ti rí owó ọ̀hún. bóyá tí a bá láǹfààní tá a bá lè kọ́ọ̀lù nọ́mbà àlìjánu kan torí pé mi ò bá àlìjánu ṣe so mi ò lè máa níbo ló ti rówó ọ̀hún sóde lọ́dà bá ní fóònù nọ́mbà ìjẹ̀nu kan tá a bá sáré pè é sí tó bá lè sọ ṣùgbọ́n níbo ló ti rówó níbo ni ò ti rówó sáàmù sògùn owó ìbéèrè ìdáhùn tó pàtàkì nù sóde ẹ̀mẹ́jà kẹnu bọ̀rọ̀ àlìjẹ̀nu ìmọ̀ tó pọ̀ ó ń bẹ́ dọ̀rọ̀ àwọn àlìjẹ̀nu. náà ẹ̀dá dó báyìí ẹ̀dá dó ẹ̀dá dáhùn orí tó wà níbàyìí wọ́n ní ìbéèrè mi ni wípé kí ni ìdájọ́ torí àsìkò ni o bẹ́ẹ̀ lè kọ́lẹ̀ torí ọ̀la oníbèrè béèrè wípé téèyàn bá ń gbàwẹ̀ ní àwọn ìlú tí kìí ṣe ìlú Islam nígbà tí èèyàn ò lè róṣù nítorí bí wẹ́dà wọn ṣe rí àbí torí pé mùsùlùmí ò pọ̀ láti lè wá oṣù nínú kọ́ńtì bẹ́ẹ̀. àwọn míì gbàwẹ̀ nítorí wípé wọ́n fọ́lò kọ́ńtì mi nígbà kan náà rósù ní kọ́ńtì mi wọ́n fọ́lò ẹ̀. àwọn míì sì sọ wípé àwọn ó ka ṣàbán kó pọ́gbọ̀n àwọn wà bẹ̀rẹ̀ àwẹ̀ àwọn. wípé the country is UK wípé mo rò pé àwọn tí wọ́n ń gbọ́ wa láti tàná béèrè béèrè ní UK àkọ́kọ́. Mm-hmm wọ́n ń pè kínní kan ní ikhtilaful matalih àwọn orílẹ̀-èdè kan mọ́tíláwù wọn ó súnmọ́ra wọn so ti wà báyìí ibi tí kìnní ti máa ń yọ tó tí ah, kí náà ń pè oṣù tí máa ń yọ ó súnmọ́ra wọn léè tó ń túmọ̀ sí pé a jọjọ́ lo kan ṣùgbọ́n UK sí Saudi Arabia ọ̀nà ìjẹsẹ̀ra wọn ọ̀nà ìjẹsẹ̀ra wọn irú béèrè tó ní béèrè béèrè nísìnyí àwọn kankan ti jáde nínú béèrè ká ní nínú ìlú yẹn sábà ní wọ́n ní ìjókòó àwọn àfà nínú ìlú táwọn àfà yẹn bá sọ wípé àròsù o ẹja agbaṣọ àbánu wa kó pọ́gbọ̀n kó tẹ̀lé táwọn àfà yẹn sọ tí wọ́n bá ní mọ́dílìsì àwọn àfa níbẹ̀ wíwá oṣù kí jẹ́ gbogbo yẹn náà ni ó wà kódà kí mùsùlùmí bá pọ̀ kódà kó ṣe pé àwọn àfa nìkan àwọn yẹn díẹ̀ náà nígbà wọn ò bá ti rí wọn ó ṣe ṣàbáàlì kó pọ̀ mọ́ àmọ́ tí ò bá sí ètò bá yẹn rárá tí wọ́n bá ní wọ́n lóṣù Saudi kan fọlù ẹ̀ tó ti yé kan fọlù ẹ̀ àmọ́ tó bá yẹ pé lọ́dọ̀ wọn náà wọ́n ní gbìmọ̀ táwọn náà ń gbìyànjú pé ká wọ́sù kódà bó ṣe bẹ́yìn mẹ́wàá nìkan lè jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ ẹ wà súnmù lè rú yẹtì bẹ́ẹ̀ bá wá rí ẹ̀ka ṣàbánu kó pọ́gbọ̀n kẹ́ kọ́ntínú o ìbéèrè kejì ni wípé ẹ ṣé mùsùlùmí ni wọ́n ní ṣé mùsùlùmí ni bàbá ànábì nua tánábì nua àbí sọ fúnkọ́ lọ́n kó forí bàbá òun ìdáhùn yẹn ọ̀nà méjì ni àkọ́kọ́ ni wípé ẹ mọ̀ pé àrọ́mọdọ́mọ ànábì ádámù ni bàbá tó bí ànábì náà alayhi salatu wa salam ìdíǹsì injection lásìkò tiwọn náà ni pé mọ́bọ́ọ̀sà ìrún náà wà ọbẹ̀ kì í ṣe dandan àwọn òfin mi èyí ṣe dandan ṣùgbọ́n táfi jẹ́ mùsùlùmí mọ́bọ̀ òrìṣà bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ń sìn èmi ò tí ì rẹ́rìí kan tó sọ wípé abọ̀ọ̀sà ni bàbá àdàbí náà tó bá wá rí bẹ́ẹ̀ òfin tó ṣáájú ó ṣeé ṣe kí kíkọ̀ kó má sí lórí kéèyàn ṣàdúrà fún bàbá èèyàn tó bá jẹ́ kẹfẹ́ kó ṣe wípé nínú ṣẹ̀ríà ti wà tọ́lọ̀ ń fi rán Muhammad sallallahu alaihi wa sallam èyí ò ga ló súnmọ́ ọ̀rọ̀ jù torí pé anabi sallallahu alaihi wa sallam anabi náà ṣèṣe bẹ́ẹ̀ léyìí tó ń túmọ̀ sí pé ní tó wà ńlẹ̀ tẹ́lẹ̀ náà ni pé a lè ṣàdúrà fún wọn. anabi sallallahu alayhi wa sallam anabi ni ista'dhantu rabbi mo gbà yọ̀ǹda lọ́dọ̀ ọlọ́run ọba mi an azura qabra ummi pèrè ọlọ́run mo fẹ́ lọ ṣe tìyàrá sàárè ibi tẹ́ sìn yá mi sí. fa azinẹ̀lì ọlọ́run yọ̀ǹda fún mi kí n lọ. wà sàzántu an adu wàlẹ́ à mo bẹ̀ lọ́run fún ọlọ́run jẹ́ n fún kí n tọrọ àforíjì fún fẹlẹ̀ ìyẹn túmọ̀ sí pé tó wà ńlẹ̀ tẹ́lẹ̀ náà làmẹ́tì ti gbà yọ̀ǹda kí mo fẹ́ lọ sàdá fún ṣùgbọ́n nínú òfin èyí tọ́lọ̀ ń fani nẹ́bí sọ́lá sọ́lá nípa ń àyíṣà àdúrà fún òbí ẹni tó bá kan sínú kó fọ́ sòtí ànábì ní ojú méjèèjì ẹlá lè fi wo àní ẹ̀rí kan gbòógì tá a lè fi dì láti sọ pé kèfèrí ni àtẹlẹbọ ni tó bá ti wàá rí bẹ́ẹ̀ náà ó ṣeé ṣe kó ṣe wípé ó ń bẹ bẹ́ẹ̀ fi ṣẹ́rìí mọ́ kọ́bùlànà wallahu a'lam oníbèrè mi ìbéèrè wípé wọ́n nígbà tó yẹ pé ká máa ara wa gẹ́gẹ́ bíi kíndìnrín àbí ẹ̀jẹ̀ kò lẹ́tọ̀ọ́ nínú Islam torí pé àwa kọ́ la dá a síbẹ̀ wọ́n ní báwo ni téèyàn bá wà ní wọ́n kan tó yẹ pé àwọn èèyàn kan wọ́n máa ń san owó bàǹtàbàǹtà wọ́n ó gbé kalẹ̀. ẹni tí kíndìnrín rẹ̀ kan lápèjúwe ń sìn tó sọ sẹ́lẹ̀ tí yóò bá gba kíndìnrín míì wọ́n ó san owó ribiribi kó tó lè ra kíndìnrín yẹn tí wọ́n bá fi ibẹ̀ padà owó ńlá ni ó san pé kí ni islam wọn sọ lórí ẹ̀ ìdí islam sọ lórí ẹ̀ náà ni wípé ẹni tó bá fẹ́ fi kídìnì lẹ̀ fún ẹni tó ní ìdí kídìnì kó má gbowó kankan kì í ṣe dandan o ṣùgbọ́n tó bá lòun fẹ́ fi lẹ̀ kó má gbowó bó tilẹ̀ jẹ́ wípé kọ́lọ́n kò ṣàánú wa ìmọ̀nì ló lè fi ṣe o ẹnìkan bẹ nínú àwọn tá a mọ̀ ó ní problem kídìnrín rẹ̀ kan kíndìnrín rẹ̀ méjèèjì ó fẹ́ sọ sẹ́lẹ̀ bọ́lá ń sì ṣe dá wa kíndìnrín méjìlá ní ìkan ló ń ṣiṣẹ́ tí kan bá ti sọ sẹ́lẹ̀ ìkejì ó pè é ọba tó ga lọ́lọ́run ọlọ́run ó ṣòro ó ṣẹ́ o ọlọ́run mọ́ṣẹ́ wa lálẹ́ ìmọ̀re kò ní ìdí pé kán lẹ̀sẹ̀ faná sí o àbí ṣàjẹ́ o bí kan ti sọ gbà báyìí ìkejì ó pè é. méjèèjì tẹni o ó ti wá ní àyè wọ́n wá ń wá ta ni ó fi kíndìnrín lẹ̀ ti bò láti orí nínú fámìlì gbogbo fámìlì tó gba àwọn èèyàn ah kò yí sí o òun ní ìsìn máa ń gbé bùkátà ní fámìlì púpọ̀ àdúrà náà lè máa fi ràn lọ́wọ́ àdúrà náà ẹnìkan wá ń bẹ nínú fámìlì yẹn tọ́lọ́ ń òun ó fi kíndìnrín tọ̀hún lẹ̀ kó lè fi kẹ́mi rẹ̀ má bọ̀ wọ́n ti bẹ ẹni náà wọ́n sún ẹ wọ́n ti yọ kíndìnrín jẹ wọ́n fi sí tẹ̀gbẹ́ wọ́n tọ́jú ẹ̀ àmì lè ti padà wá nàìjíríà ṣé àmọ̀ pé lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ ń sìn ẹni yẹn kí ló ń ṣe fún torí ẹ̀sìn náà ni ó ní à súnà tó fi kó ìró òun yẹn súnà yẹn lójú kó òun fi kídìní ìhun lẹ̀ ẹ̀sìn yẹn ló yé òun ṣé gbogbo àwọn yòókù wà ní fámìlì tí wọ́n fi lẹ̀ bẹ́ẹ̀ kí ni ká máa ṣẹ̀sìn káàkiri ẹ̀ kí ni kò ti gbẹ́sì rù jù àbí yóò bá tún gbẹ́sì rù mọ́ sẹ́bọ̀lì yóò máa gbẹ́rù so ẹni tí yóò bá ṣe yóò ṣe nítorí tọ́lọ́ so ìyẹn máa donate ni ìyẹn máa donate ni tí èèyàn bá wá ń wá tẹ́ni yẹn sì ní ìjẹ osere tí wọn ò sì rẹ́ẹ̀dì kankan tí ó donate kan bá ní o àwọn èèyàn tí wọ́n ní pé ó rèé àwọn ò ń tiwa o àwọn gba owó san owó fún wọn kò yá wọn débẹ̀ nu ṣùgbọ́n tó bá yé ó bákan náà wọ́n yàtọ̀ Ramadan Ramadan Mubarak gbogbo èyí náà àwa la dá yín lẹ̀ fúnra wa kò sẹ́rí kankan lórí Ramadan Kareem Ramadan Mubarak Ramadan kíkí lásán ni ìjọba wo ló ń bẹ ọba àṣọ pé Ramadan Kareem Ramadan Mubarak kò náà wà ní kankan ṣùgbọ́n ìjọba ọba ti sọ pé ànábì ní ká sọ pé Ramadan Kareem rárá sọ rárá ànábì ò sọ sàbí kankan ò sọ so àwa la kàn gbé kíkí òun kalẹ̀ àwọn tájà gbé kalẹ̀ òun làwọn àwọn kí ló ń pè wọ́n àwọn àwọn àwọn journalist àwọn tó máa ń bí newscaster àti máa ń kàròyìn nílẹ̀ lárúbáwá àwọn sọ̀hàfíyún àwọn onímídíà àwọn náà máa ń lo Ramadan Kareem Ramadan Mubarak so èdè lásán ni ṣùgbọ́n kíkí náà ni o bẹ̀sùn máa àtúbùtù ẹ̀ mọ̀ pé ẹni tó bá fi Ramadan Kareem mẹ́ta ládàá tí ó gbà kò sí ládàá kan má fi wé sàlámù alaykum àǹtọ̀lá àbàkàtù èyí ń ní ládàá. wọ́n ní ìjẹ́ ṣé a lè ṣe ìtakókò yìí nínú oṣù Ramadan àkílódé ṣé torí pé kò ní la oúnjẹ lọ wọ́n lè ṣe mọ́wọ́ mọ́gíríbì tó ti yẹ wa báyìí a lè ṣe ìtakókò yìí nínú Ramadan dáadáa ibi tá a ti lè takókò yìí onígbà tí yàn bá ń bẹ nínú ara mi tó hajj téèyàn bá ó wá róbìn kan ó ní àkàdàpọ̀ ah, ṣe ìdí ẹ̀ fún mi là èyàn gbúdọ̀ gbé ara lé kódà èyàn gbúdọ̀ dẹnu kọ obìnrin nígbà tí yàn bá gbé ara ṣùgbọ́n tó bá lè bọ́ ara mi nílẹ̀ báyìí o wọ́n lè so ìdí dánú nínú kábà ẹ lè so ìdí ọlọ́run lè tó sẹ́lómi bẹ́ẹ̀ bàbá kan lè wá sí ájì kó mọ́ máa rẹ obìnrin kan lọ́wọ́ àtìgbàdé dídé airport ló sáà bá wọn gbẹrù wọn lọ́wọ́ àti <laughs> bàbá yìí ah àfọ àyè ìjà pọ̀ tí wọ́n níyàwó nínú tó wà bẹ́ẹ̀ lọ́ọ̀lẹ́ lórí náà òun ò ọlọ́mọ ẹ má fi fa ẹ ìjú báyìí náà wọ́n ti ìjú tó ṣùgbọ́n kọ́ má jẹ́ pé ẹ wà nínú ara mi kéèyàn ti parí iṣẹ́ àbí kéèyàn ti gbé ara mi sílẹ̀ kó wa ọmọ ya wa tí a ọmọ ìyá wa tí a ní wọ́n ní accident à ń gba owó fíṣẹ̀bílì láì fún wa àbú àbùsọ̀là èló la ti rí náà. àṣà ti rí fifty thousand ò tí ì pé ẹ má jẹ́ kí a dúró ogun tọ́lọ̀ bá tún fi ràn wá lọ́wọ́ ẹ jẹ́ ká ran ọmọ ìyá wa náà lọ́wọ́ tó ẹ pé ibi tó ti lálàáfíà ní àbájọmọ́ ìjókòó tẹ̀sítórì náà ṣùgbọ́n kò lè dìde bọ́ bá ti fẹ́ rìn pẹ̀lú òmìnira ni eegun ẹsẹ̀ yẹn ti tà sí ara wọn so ó sì yẹ kí wọ́n tètè ṣe dókítà ní ká tètè ṣe kó má padà lọ já sí gígé so kọ́lọ̀ kó bọ̀ wá láṣìírí kọ́lọ̀ kí ọmọ ṣe ẹ̀ máa kí sáwa náà ọlọ́mọ dàwa gúnlẹ̀ ọlọ́run jogún ọmọ fún ọ̀kan nínú àwọn jẹ̀mọ́ wa níbí abu ismail abu ismail láti ọ̀dọ̀ ìyàwó wọn kejì ọlọ́run ọmọ fún wa orúkọ ọmọ náà ni mutmainna ọlọ́run ọmọ náà ni ọmọ alálùbáríkà níjọ́ náà níbi ńlọmọdọ́ kọjá náà ni wọ́n kejì ọlọ́run sánmà ò lè ya òṣùmọ̀ sánmà fẹ́ ya a yàwó kejì yàwó kejì àdúgbò lọ́dọ̀ ọlọ́run sánmà ò ní ya zotiye ẹnu ní ọ̀fẹ́ ẹ̀yà zòtì tó o bá ti kọ̀ǹtú ẹnu rẹ dáadáa tó bá ti yá ìwọ lọ́mọ so ọlọ́run bá alùbáríkà sí i ọlọ́run ò ní jẹ́ kábàámà pẹ̀ síyàwó àníyàn tá a bá fi ṣe ló pàtàkì àníyàn tá a bá fi ṣe ló pàtàkì ọlọ́run ní jẹ́ kábàámọ̀ lérí ọ̀ ọmọ tí ọlọ́run fún yín náà ọlọ́run kò sí lọ́mọ alálùbáríkà gbogbo àwọn ètò ti wà ń lẹ̀tọ́ ọlọ́run ti fún yín náà láti ọ̀dọ̀ ìyàwó àkọ́kọ́ ọlọ́run ti wọ́n lálùbáríkà bẹ̀rẹ̀hàmẹ́tì ya rahamara gbogbo ọmọ ẹni kọ̀ọ̀kan wa náà ọlọ́run ti wọ́n lálùbáríkà gbogbo ẹni tí ń wọ́mọ ọmọ ìdùnnú ọlọ́run kò bá ṣe fún ya rahamara ìwé adúlọ́run tó àwọn ọmọ wa ọlọ́run ti wọ́n dáa jù nínú ẹ̀sìn ọlọ́run tí wọ́n tún dájú wa lọ. rahmatu ya rahman rahimin subhanakallah wa bihamdik ashhadu an la